وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ada ko tun wala mo ba alhamdulillah jama'a ja ku kula da wala mo ba ne alhamdulillah rabbil alamin ja ku ko bere ta alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin ah eléyìí bá ti sọ ọ́ lé sinárì wípé ní ọ̀kan náà tún rí o nínú àdúrà táǹbẹ̀ lọ́hùn tó gbà. torí lẹ́sìn tá a parí rọ̀mọ̀dọ́n a ní ìrẹ̀ ọlọ́run dákun jákújọdún tí ń bọ̀ o alhamdulillah àwọn náà làwọn bí mélòó mélòó jọ tó rọ̀ sílẹ̀ sì fàmù lọ́dún tó lọ sísìn mélòó mélòó ẹni táwa náà mà sí àdìláyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ìjẹ́ kí wọ́n làwọn ti fọ́lọ́ fọ́lọ́ fi yọ̀ǹda wa pé ká máa bẹ̀rẹ̀ fún káàfin pẹ́sà àti àtọ́ àwọn tí wọ́n ti lọ pẹ̀lú náà àti ọjọ́ pé àwọn ti lọ lẹ́nu ọdún tó lọ sí sìn káwọn ti jáde láyé nígbẹ́nu wọn ẹni tààdá tó tààdá tó wọn ní ẹ̀sìn ẹni tààdá tó wọn ní wà ìgbọ́n ọlọ́run bá ní tiọ́lá ó tún fi èmi àti ẹlẹ́ ṣàkókò yìí kò sí tọ́lọ̀ retí ju kọjá aláǹtìlú láì lọ. Adá ọkọ̀ fún ọlọ́run ọba náà. Mélòó mélòó wá ń bẹ lọ́dún tó lọ abarapá ni. ó lè jápá ó lè gbẹ́lẹ̀ lákòókò tá à ń sọ̀rọ̀ yìí ìkan ti lọ léde nínú ọ̀fun eríkè ara ẹ̀. ṣe kó sí ọlọ́run ọlọ́run kan tuntun lánàá àwa làwa tún lè rí dénú àwa la tún tòkó lẹ̀ àwa làá tún jọ ń sọ̀rọ̀ tá ń gbọ́ra wa yìí àwa làá jọ fojú méjèèjì ní àríra jama'a alhamdulilayi rabbil alamin ní public lecture kan tí a lọ lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ wa dr lukman ti ṣòkò ní kọ́lọ̀kọ́ba sí ètò wọn àwọn náà ni wọ́n ti dánilẹ́kọ̀ọ́ ńbẹ̀ bá wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n wá ní jàmáà ẹ̀já máa lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn èmi náà lè tẹ̀sí báyìí àwọn nǹkan kan nínú tí wọ́n fi bára ọ̀rọ̀ kí làwọn nǹkan tí wọ́n fi bára ọ̀rọ̀ tí èmi náà lè tẹ̀sí báyìí mi wípé tá a bá ń gbọ́ ìgbòbà ìgbòbà níbi tí àwa kalẹ̀ sí dárò súnà yẹn extended ìgbòbà ni o ìlú ìgbòbà gangan ọ wà nínú tá a bá ti lọ first gate yẹn láìsí wọn lọ nínú mọ́sálásí kan tẹ̀sẹ̀ wá wù ú bẹ́ẹ̀ ìjọba tó kò nínú ìlú kò bá yẹn òun ni ìtẹ́lẹ̀ wà ní tèmi sí áfítà kò bá yìí kò bá yẹn tó ní tó wà níwájú ẹ̀. wọ́n wá sí public lecture kan bẹ̀ lánàá náà àwọn akẹ́kọ̀ọ́ ayé náà ni wọ́n ti lecture bẹ̀ bàtà àjọ wọn bẹ̀ náà ni bẹ̀ náà ni gbogbo ìdíje mi lọ sí tẹ̀síìlì wa náà táwọn náà máa ń láàrin aago ọ̀ka àbọ̀ sí mẹ́ta àwọn náà wá sí lẹ́tọ̀ rẹ̀ èmi tó fún wọn sílẹ̀ nígbà tó ti fi ìdè ní ìgbàgbé tó tó túmọ̀ sí pé fẹ́ẹ̀sì yẹn ti pọ̀ àwọn náà ti tún ti tẹ̀sí ìrì lọ́dọ̀ wọn látàgò mẹ́rin àbọ̀ àgbo mẹ́fà àkọ́kọ́ já tó parí lánàá wọ́n tó kíta ara rù wọ́n ní báwa tó wá ti tán oṣù wa rẹ̀ ra àwọn wá rí tó ìdókòwò báyìí lẹ́nu kan pé àwọn báyìí lẹ́lẹ́yìn kò tiẹ̀ ní wọlé àwọn bá tó pa fóònù àwọn bá pa fóònù ọ̀nà ilé tọ́rọ̀ wá ní ẹ fún mi àwọn fóònù ní lóòótọ́ fún wọn kan rẹ̀ títí bẹ́ẹ̀ kó ṣe pé bóyá rìsáàtì ni wọ́n tẹ̀ tí wọ́n rò fáwọn tẹ ara ọ̀bà rí ó lè ṣe é ṣe fẹ́ yẹ pé ìtọ́sẹ̀lẹ̀ nìyẹn àwọn ti tẹ̀lé ti bá àti pa fóònù àti ti fóònù lẹ̀ lẹ́ẹ̀kan náà ní kọ́ọ̀lù kan wá tuntun látàtẹ̀ náà tó ń fi ààrẹ pọ̀ ìrẹ́ra lókè tó di sàwó tọ́lọ̀ fẹ́ ní kọ́ọ̀lù kan tó dún ọkọ̀ yàrá rẹ̀ ní kóòlù kọ́ọ̀lù tó dún mọ́tò pa àwọn bá gbé abájú ìmọ̀ ọmọ ẹ̀dá kẹmọ́ bọ́ ọ́ ẹ̀dá kẹmọ́ bọ́ ọ́ àti à ẹ̀yìn ọjọ́ ọ̀la àrẹ à ẹ̀gbẹ́lẹ́ dọ̀la ẹ̀dá kó eléyìí olè dọ̀la o ọmọ ẹgbẹ́ kọ́ọ̀lù fẹ́ẹ́ lẹ́yìn ìyẹn bá ń sọ fún àti à ìdẹ́tẹ́ ó dà ẹ̀kú tó mọ́tò yá yìí wọn lábàá fi wọn alẹ́ àná àwọn sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ẹni yẹn. tí mo bẹ́ẹ̀ lò lábala eléyìí ni wípé mélòó mélòó wá ni ẹni tó ṣe wípé nínú ọdún tó lọ inú ìdùnnú la jọ wà àsìkò tá a wà yóò mú wà ní ìbànújẹ́ òun wà lórí àìsàn tó wà lórí àìbalẹ̀ àyà ẹlòmíì bẹ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run kọ̀ wá kádàrà tó ti wá jẹ bẹ́ẹ̀ àwọn tó kọ́lé lọ́yọ̀ ọlọ́run. náà bá mi sọ pé amúdá wa ṣubú máa sí rọrùn wájà rárá amúdá wa ṣubú máa sí rọrùn wájà rárá nílá ìrọ́bìnrin àdàbí amúdá wa. adúpẹ́ kọba olúwa kọba àwa ìṣá adúpẹ́ kọba olúwa ọba àwa ìṣá tó sọ wá láti rámàdánà èyí tó tún ti sọdún ọdún nìyí adúpẹ́ kọba olúwa àmdáwà tó kọ́ máa ṣe lọ́wọ́ wájà ọ̀tá. عبدا وشكرا سرا وجهرا adúpẹ́ fún ọlọ́run ọba bákan náà kẹ́ẹ̀dẹ̀ kan máa bá aṣáájú wa ọ̀gá wa nẹ́bí wa Muhammad iṣẹ́ náà máa bá àwọn sọ̀rọ̀bà rẹ̀ kó máa bá gbogbo àwọn tó wà bí dáadáa tẹ̀lé lánàá àkọ́kọ́ abẹ́lọ́run fún àwọn tó bí wa àwọn bàbá dáadáa ìyá dáadáa tó bí ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run kọ́lọ̀ tó ti kọ́ máa jẹ́ tiwa gbogbo àwọn tó ti kọjá síwájú ọlọ́run náà tó ti wà ní mùsùlùmí mùsùlùmá ọlọ́ba àforíṣàn ọba wa yáàfin wọn gbogbo àwọn tó wá ń bẹ lókè pẹ̀ ni wọ́n kúkú wá ọlọ́run àbíọ́ wọ́n ti wọ́n ní pàṣán àbànújẹ́ fún wa sì mọ́ sí àwa náà ní pàṣán àbànújẹ́ fún wọn náà wọ́n ní ìdùnnú òun ló ń di àgbà bó ṣe yẹ sí pé àbí ṣe èso ń di ọmọdé náà àmọ́ bí tí wù kórí tí o bá ti sọ nìyẹn tó sì ní ìtumọ̀ tó dá lóòótọ́ tí màá tí ẹ̀ bá rí ìdùnnú gbogbo gbà èyí gbó bọ̀rọ̀ ìbànújẹ́ yára gbó ní kíákíá ìbànújẹ́ gbogbo gbà èyí ó gbó nìsín bàbá ni wọn kà wọn kàn ní wọn fẹ́ ó sá wa èrò sá yìí كان يوما للسقط قبل كونه يتغلب فلقتك بوميدي من بركه فوقلب كان يوم للسقط قبل كونه يتغلب من وقع سوائه سيب في إدامه ولا ewu gbà kọ́pọ̀ nù tẹ̀lé ayé èèyàn kọ́ máa tẹ̀lẹ̀ èyí ò ewu lórí nìsín nísìsiyìí lè wú òde yìí torí di eléyìí rí gbogbo ìgbà yóò tún máa dàbí ọ̀dọ́ ni jíjẹ múmu tó rán sọ̀rọ̀ kò sí wàhálà kan lókè ń bọ̀ máa tẹ́ ọmọdé ìyá yóò tún ọlọ́run àbíọ́ àwọn tó bí wa tó ń bẹ láyé ìdúnnú gbogbo wa lọ́dà fún sàǹbà wa nínú ìṣẹ́ra àwọn ti ya àmọ̀ lẹ́yìn. àwọn àbẹ̀rẹ̀ wọn bá àlejò ọlá fún gbogbo àwọn olùkọ́ wa pátá ọ̀dọ̀mọ̀ wa sọmọ lẹ́sùn lórí ìṣẹ́ra àwọn ti ya àmọ̀ lẹ́yìn. àbẹ̀rẹ̀ wọn fún àwọn bàbá imam láyé bàbá kọ́ wọ́n ti kó lọ sí lọ ní. Tọ́ ọmọ bàbá náà ni sọ alihamudulilayi àwọn ìmọ̀ mu bàbá yìí bàbá yìí para sí lọ́rin alihamudulilayi ọ̀dà bẹ́ẹ̀ náà àwọn onífẹ́ kí wọ́n fi bàbá àgbà náà bọ̀ wáyé jùlọ bí inú ti wà lọ́tọ̀ wa ni àwọn dáàbà wa ti dàgbà irọ́ ẹ̀mọ bọ̀ wá lé o ẹ̀mọ bọ̀ wá lé o ẹ̀mọ bọ̀ wá lé o kọ́dà wa ká jọ ọmọdé dáa ti dàgbà yìí náà ẹ̀mọ bọ̀ wá lé o ẹ̀mọ bọ̀ wá lé sọ ìjọlọ́ba ti sára rà fẹ́ dọ́gba wa ọlọ́run àti kọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run àti kọ́lọ́dọ̀ ọlọ́run síbi ilé ìlú wọn padà sí lọrin ni àá ìwọ la sọ lẹ́ẹ̀ka yìí mélòó mélòó kò tọrọ sílẹ̀ ní dé mu a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àtọ́nu tá a ti bẹ̀rẹ̀ tẹ̀ sí ìlú yìí bàbá náà ni bàbá náà tó ni wọ́n ti kú lẹ́yìn náà nígbà tá a bá ti rí àdìrí bàbá tá a bá ti rí àdìrí bàbá bàbá dáadáa ni wọ́n bàbá dáadáa ọlọ́run bá a tàlé àlàáfíà wọn ọlọ́run kọ́ wájú kí wọ́n ní àtìkò kan dáadáa ọlọ́gbàrá ńlá òkú ọlọ́run ọlọ́gbàrá ńlá òkú ọlọ́run ẹ̀yin náà tí wọ́n wá fi káyìí náà ọlọ́run jẹ̀sù wá darí o ọlọ́run kan bá wa tọ́ yín sọ́nà o ọlọ́run kan bá wa tọ́ yín kíra mọ́tìrì àhámọ́rọ̀ ní. látòrí àwọn àbò ṣíkímá kó bá gbogbo jàmá tí ààyè ní kàmí láti máa dá wa kọ wa lọ́kọ̀ọ̀kan obìnrin ẹni ìyá wa lóbìnrin náà àti gbogbo àwọn akẹgbẹ́ mi láàjọ ọmọ ìjókòó papọ̀ láàyè yìí ìlọ́ọ̀lùkà dùá òkà kùránì ní alìjàdá olè ẹ̀dá ìlànìtàn al ìsìbáàmì ni ṣùgbọ́n nínú ìmọ̀ ìlmọ̀lẹ̀bàláwà àyànà. يأتي استفهامية والضرر في النظم هل ara àwọn àdáwàtò ìfàníyà ní ṣùgbọ́n nínú èdè lárúbáwá tí ó bá wá bẹ́ẹ̀ bá mi kò ní túmọ̀ sí ìfàníyà yóò gbé ọ̀rọ̀ yẹn kúrò ní interrogative sentence ọ̀rọ̀ náà ní béèrè béèrè yóò àjò kò bẹ́ẹ̀ yóò àgbé sínú ìtumọ̀ ní ìlú pé níta gbé lọ ní kíni o wípé ní ẹ tó jẹ nẹgẹtì àl lọ́wọ́ àwọn tó máa la àdébàtọ̀ pé má ẹni pé kò sí ẹ̀sán kan tó wà fún dáadáa àti fún dáadáa náà nípa tó náà báyìí torí ìdí eléyìí kókó tó ń kálukú bá náà bá náà kọ́ máa ṣe lọ kókó tó ń kálukú náà bá máa kọ́ máa ṣe lọ ìgbìyànjú tí òun làwa náà ń kọ́pa làwọn náà tún fi sọ́kàn yìí pé àpọ̀ lóòkọ́ ọlọ́run tó bàjẹ́ bá ti kù wá náà àwọn náà máa rọ́jú láti máa dáhùn àwọn náà máa rọ́jú láti máa dáhùn. àti àwọn àbúkú wọn dápè níjẹ́ òní wọn ní sàlẹ̀ hàn bínú omi torí kò mú challenge wọn ní ọdún kárí pé táwọn ti pàṣẹ sí ìlú àìsí ní gbọ́pọ̀lù ẹnì kankan wọ́n ti tún di ọ̀dọ́ọ̀nà ní ìdíjú gbọ́pọ̀lù. ó jẹ́ ká mú mùsùlùmí wà níjọba ti ṣe àwùsílì sàlámà ràmàdánà báyìí káwá ti wá tẹ̀sí káàdì wá sẹ́yìn ó tún di ọdún tó ń bọ̀ ká tu ká tuntun pera wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ̀dùn wa kọ́kọ́ pè ní èyí ni ọkọ́kọ́ bẹ̀rẹ̀ sí pé ọlọ́run nínú káàdùn àwọn náà lẹ́sí ọ̀hán náà tẹ̀kọ́ wa ti kún sí ní àdúgbò yìí má ọlọ́run àti ọ gbogbo tí ẹ bá wà náà kọ́lọ́n kó tẹ́sí tẹ̀lé ọmọ ìjà tó rọrùn àti gbogbo wa náà lápapọ̀ kọ́lọ́n kó pàdé ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó ẹ dákun gbogbo àwa tí a bá ń jẹ́ alámòjútó oníkòkárí títòkó yìí fi ń wáyé ẹ má jẹ́ ọ̀rẹ́ wa o ẹ má jẹ́ ajó rẹ̀ wá o torí pé ìṣe olóore ní sẹ́tà ń ṣe iṣẹ́ àwa mọ́ o àwa lè má mọ̀ lẹ́sàn rẹ̀ tó pọ̀ tó o ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run wà láyé oní ẹ̀sán tó pọ̀ oní ẹ̀sán tó pọ̀ èèyàn pàṣẹ ní ṣéèkì bí ìfẹ́ ọlọ́run ó sì máa bùyàn dáru láàánú ọlọ́run tí ó máa sọ̀ kalẹ̀ láàmú láìka láàánú tọrọ kiri káwa àkọ́jọ́ páwọn kan wá ní fasilitétọ̀ fún nǹkan yẹn oríire ńlá ni fún yẹn. Turuba Anabi sallallahu alaihi Anabi ni Majama fi àyàfi kí ìfọkànbalẹ̀ ọlọ́run ó sọ̀kalẹ̀ sí àwọn tí wọ́n wà bẹ́ẹ̀. Nígbà láti àárẹ̀ ìhùn sẹ̀kínà, wàgátì yàtú ọmọ wàhùnà. Ẹ̀ríkà. Káànù ọlọ́run kó bò wọ́n dárú. Àwọn àga tí wọ́n ti sẹ́yìn ẹ tí wọ́n ní kémi náà wá fún wa nínú ẹni tí ìfọkànbalẹ̀ ọlọ́run máa jẹ́ tiẹ̀. Tí wọ́n ní kémi náà wá jẹ́ kan nu ẹni tí àánú ọlọ́wọ́ ọba tí ọmọ wa lórí. kódà àwọn màláìka aláàánú ọ̀rọ̀ fún iṣẹ́ àwọn abàdùn lórí tó pé iṣẹ́ àwà yìí náà ní ń ọlọ́run. ààyè tó ti ta jù lórílẹ̀ láyé tọ́lọ́ fẹ́ràn jù láyé lórílẹ̀ náà ta ọ̀nà ní ni wọ́n wá ń jẹ́ tí nǹkan yẹn lẹ́yìn ètò kékeré o gbogbo ipa tó kálukú náà bá ń kó kódà ẹni tí wọ́n ń ṣòkó náà ara fasilitétọ̀ náà ni wọ́n náà wà tómi náà wá ń ṣòkó ìwọ̀n ń gbọ́ wà sí wọ́n náà fasilitétọ̀ tó tó bóyá wọlé nìkan ní pé kílẹ̀ ń fi bẹ́ẹ̀ náà gbọ́ wà sí títí abẹ́rẹ́ ọba àdìsọ́lá gbogbo ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà tí ó kálukú wá dúró gbìyànjú lórí bí ìfẹ́ ọlọ́run ò ṣe fi dúró láàyè yìí abẹ́rẹ́ ọba àdìsọ́lá ọlọ́nkọ́ mọ́tò ẹnì wa ní ládàá rẹ̀ ìrámọ̀ ti di àràkámọ̀ rọ̀ ní. lọ́dún ọdún yìí súrà tí wọ́n ní àgbéyẹ̀wò òun náà la pè ní súrà tó lè ṣe ìsìtọ́ọ̀ suratul infitar sura tá ń pè suratul infitar ó jẹ́ kan nínú àwọn súwárù inú alukur'an ó ṣe yí pé ọlọ́run ọba ọba àlejò ó sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wa sallam tí àwọn àbá tọ́ka ti fún wa pé inú àwọn àkíyà ni nínú àwọn tóra tó sọ nílùú mọ́kà láyà tó sì wà náà rẹ̀ jẹ́ láyà mọ́kàndínlógún láyà mélòó láyà mọ́kàndínlógún òun náà ni láyà tó wà nínú rẹ̀. àwọn ọmọlẹ́gbẹ́ òbí ni láti fáwọn afáwájú yé wa wípé sínú àwọn mọ̀mọ̀yìzáàtú àlùbákì ìyẹn ni wípé àwọn àmì á máa fi mọ̀ wípé súwà yìí Mákà ló ti sọ ni àbí Màdínà ló ti sọ ọ wà ní súwà yìí púpọ̀ àwọn súwà tó sọ ní Mákà nínú àwọn ọmọ ìdíláàtì rẹ̀ ni wípé bí kó máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọjọ́ gbèdé àdìyànà àgbélàbùká àlà ánìkọ̀ọ̀hìn ánìkìmáì yóò máa sọ̀rọ̀ nípa àgbàgbọ́ nípa tàọ̀hìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtọ̀ kò ní mọ́ta tí wọ́n sọ̀rọ̀ lé lórí nìyẹn. nínú àwọn ìgbàgbọ́ náà sì ni àdìmá ìyá òmìn ààbò ìgbàgbọ́ nípa ọjọ́ ògbèjà ìyáma. Bákan náà ní àwọn ọmọ yìí láti súra yìí tó ti jẹ́ súra tó màkíyà. Òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn súra tó bá jẹ́ súra tó màkíyà. Àwọn àyà rẹ̀ máa ń jẹ́ àyà sí ègún púpọ̀. Nínú àwọn ọmọ yìí láti súra tó màkíyà ni. Àwọn àyà rẹ̀ gùn púpọ̀. bákan náà ní máa ń lé àwọn tẹ̀gbọ́n ẹ̀ tí máa ń ṣe gbèrùkàgbèrùkà díẹ̀ tí máa ń lé àwọn tẹ́lẹ̀mọ̀ tó wúwo díẹ̀ ní máa ń lé àwọn tẹ́lẹ̀mọ̀ tó wúwo díẹ̀. gbogbo eléyìí náà ló kójọ sínú súrà tí abẹ́gbéyẹ̀wò lọ́dún nìyí abẹ́rẹ́ ọ̀bà àlejòọ́lá ọlọ́run kópa wá fún ẹni tí yóò lè bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bá a ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí láti lè fi ẹnu súrà náà mú bìkan bó ti wá jẹ́ súrà táwọn wò pé àá pé tuntun tá a fẹ́ di tọ́nà bá lọ́ba kọ́rọ̀ yóò fele pé sunday mẹ́rin àbí tọ́nà bá ní kò lè pé sunday mẹ́rin torí ọ̀kan bẹ tó jẹ́ ọjọ́ mùsábákọ̀ àwọn ọmọ mi nílé kéwú ní oṣù lọ́dọ̀ wa náà wọ́n ti mùsábákọ̀ mùsábákọ̀ kwan àwọn ti ìmọ̀ wa fẹ́ pẹ́ wa díẹ̀ níjọ́ mi àmọ́ pẹ̀lú gbọ́dọ̀ bó ti ń pé ẹnjọ́ wa wá gbé mi wẹ́ pé àwọn náà bá lè fẹ̀jẹ̀ ká tó níjọ́ náà náà ìjọba ti dé tó lè yá tó wá lè fẹ̀jẹ̀ ká tó níjọ́ náà ìjà wa tí àwẹ̀ bá di nineteen kọ́lá tó náà tí tí rọ̀mọdọ́nù bá di nineteen tí ẹ débi rẹ̀ ọ̀hún èké ìṣá ọlọ́ọ̀ sàhálà. eléyìí tí mo rí pé o lè fẹ́ jẹ́ ìdíjí lọ́wọ́ ọjọ́ kan àmọ́ a sì tún lè lò báwọn náà torí pé ọgbọ́n láti náà ò lè pọ̀ lọ́dọ̀ wa náà yẹn dájú àmọ́ kátó parí kátó tó fèsì ń bọ̀ wá sí ìgbà

ìtọ́nà ọba àlejò ọlá kókó tọ́nà ọba àlejò ọlá fẹ́ jẹ́ kárí mú nípa súrà yìí. àwọn olùmẹ̀sìn wọ́n sọ ọ́ lódìdí wọ́n sọ ní ìfọ́sí wẹ́wẹ́ nínú ìsọ́ lódìdí wọ́n ní abrọ̀sùmọ̀kọ́ ti di sùúrù ọ̀tẹ̀lẹ̀ ìsìkọ́ àwọn eléyìí tí a lè sọ yìí pé ó hàn nínú ọ àwọn èròǹgbà àbí àwọn àkọlé tá a máa gbéyẹ̀wò tí ọ̀rọ̀ máa lọ lórí ẹ̀ nínú kúrà yìí wọ́n ní àkọ́kọ́ ń òun náà ni wákù àwárí yàwó mẹ́lẹ̀kì yára ríròyìn bí ọjọ́ ògbésí àlùbíàmọ́ ó ti rí fún wa jàmá ó sì kúkú dá mùsùlùmí lójú àbẹ́ ẹ̀kọ́ ni wọ́n dá mùsùlùmí lójú mùsùlùmí sì ń kọ́ ọ̀kọ́ lu ọpọlọ rẹ̀ báwọn kan ò sí bá a fọ ọpọlọ ìsìláàmù kó bẹ́ẹ̀ kan tó bá ń dalé lọ́wọ́ ọgbọ̀dọ̀ mọ̀ kálí kìámọ̀ wa káàdì ọ̀rọ̀ kálí kìámọ̀ wa ìdí ń bẹ́ẹ̀ náà nìkẹ́ kàlìjìdá wàlìjàgà ó tẹ̀síro iṣẹ́ àgbáyé ṣe wọ́n á sì dúró ní àgbáyé ṣe káwá bẹ̀rẹ̀ lórí ìjọba nígbà náà. ìyẹn ló fi dájú wípé ikú kọ́ lòpin ìrìnàjò ẹ̀dá máa ikú kọ́ lòpin ìrìnàjò ẹ̀dá nǹkan tó kù lẹ́yìn sẹ́nẹ̀ nǹkan kù lẹ́yìn ikú o. Fàlàó ẹ̀hẹ́. Fàlàó ní ká ìgbà máa rí ní àbọ̀dá. لكان لموت غاية كل حي لكان لموت غاية كل حي لكان الموت غاية كل حي لكان الموت غاية كل حي إذا متنا ولو كنا إذا متنا تركنا ولو قلنا إذا متنا تركنا فكان الموت غاية كل حي لكان الموت غاية غاية كل حي لكان الموت غاية كل حي ولكن إذا متنا وإذنا ولكن إذا متنا ولكننا إذا متنا وإذنا ولكننا إذا إذا متنا بعدنا ولكننا إذا متنا وإذنا جدنا لو متنا متنا ولكننا إذا متنا بعدنا لكان الموت ìyẹn kọ́ lọ́kàn ó ń kálukọ́ ń tẹ̀sán lókun. ولكننا إذا متنا بعدنا wọ́n bá lọ jẹ́ sí pé àìkú bá ní ìdá àkókò nìyẹn ní pé tó bá lọ jẹ́ sí wípé ikú lòpin ìrìn àjò ẹ̀dá ni ó kálukú wa náà bá máa tọrọ kákú kó sì sùn jílẹ̀ ìlàwó kan náà ìdá nísìnà òrìṣìnà kó lè fi bàbá ti kú wọn ti wálẹ̀ àní ìtẹ̀sán ní ìmáàní àkàánà lè mọ òkùnkọ yàtọ̀ kó lè ayé kọ̀ọ̀bá kàjẹ́ sí wípé ikú náà ló ń kálukú ọ̀mọ̀ rẹ̀ fi kó wọn kú àwa ìsìnkú ìsìnlẹ̀ ṣùgbọ́n ìyẹn nìkan kọ́ ọlákẹ́ńnà ìdá mẹ́tìnà kò ti dìnnà tá a bá kú tán wọ́n gbóǹkálukú wa dìde abẹ́rìndá ó kálukú wa ó dìde wọ́n jí wa wọ́n mọ̀ wá béèrè lọ́wọ́ kálukú wa wọ́n mọ̀ wá fún wa lẹ́sàn-án pẹ̀lú tó ń kálukú wa tá a bá gbáyé ṣe abẹ́rìndá gbogbo tó kálukú wa tàbá gba ìsì pátá wọ́n mọ̀ wá fún òun kálukú wa lẹ́sàn-án ìyẹn ló fà á lóbi jẹ́ sí wípé súra tá a fẹ́ kà yìí gbogbo ti ń jẹ́ ọ̀rọ̀ nípa ìjọgbìn àlìsíyámẹ̀ òun lọ́fẹ́ máa lọ lórí ẹ̀ fún wa ṣùgbọ́n tá kó tó wá lọ lórí yẹn ọlọ́ọ̀bà àlejò ọlá yóò tún sọ fún wa nínú ẹ̀ ìbá ọmọ èèyàn wí àlùgọ́tìl ọmọ èèyàn tó fọ́nú fọ́ra lórí pé tó ń fi títún jẹ ìjàrá náà tó bá tó ṣe fún oúnjẹ àníyàn ní amíláyì ìjẹ̀rá ọlọ́run tó ṣe fún oúnjẹ àníyàn wà kọ́lì ìdí sí áṣánì tó wọ̀ àti dídá tó dá wa láwòrán tó rẹwà wọ́n gba àwòrán wo ló rẹwà jù nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń ta láyé àwòrán àwọn èèyàn ni ọlọ́wà ti rẹ ẹ̀kọ́ ní kọ̀ọ̀lọ̀ kì náà kún. tí wọn kọ́ mọ fẹ́ lò èyí tá a padà máa kà nínú súrà yìí gangan ọlọ́wọ́ bá lè jọlá ní kọ̀ọ̀lá kọ́kà bàtà wá kàbà ádálà. في أي صورة ما شاء ركبك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وصل صلت كما بينا إنه صورة سورة الفيل والتين والزيتون والطور سينين وآذى البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تكوين mo fẹ́ lónìí yẹn ọlọ́ọ̀bà àlejò ọlá ó dá àwọn ẹ̀dọ́ ọmọ ènìyàn ó dá wa láwòrán tó rẹwà jù báwa náà wò ẹni ọlọ́run bá fún láǹfààní kóra lè jẹ̀ núrí wọn náà rí i pé ẹ̀dá ọmọ ènìyàn lọ́nà dá láwòrán tó dáa jù tí ò sí èléjì bẹ́ẹ̀. ẹ̀ka náà àjẹ̀nú tọ́lọ́ ń dá. èmi ò rárí ìjà lórí o ṣùgbọ́n náà àwọn tí wọ́n lè àti ìdáwà kà pẹ̀lú pẹ̀lú bí wọ́n ti júwe wọn. Ẹgbẹ́ náà wà ìjẹ̀nú eléyìí tó ṣe wípé dídẹ̀dà rẹ̀ ojú àárín orí àìníwà àbí já lọ rí ojú ẹ̀ kó lọ wà ní igbá yàrá ẹ̀ ẹ̀ pé èyí náà tó kéèyàn ọ wá wo wọ́n náà ṣe dáwà ẹ̀dá ọmọ ènìyàn ẹ wo bí tó fi gbogbo ẹ̀ ọ̀rẹ́ nìkan òun ti bẹ́ẹ̀ ọmọ èèyàn ò rí síjẹ̀ra ọmọ èèyàn dégéné ọmọ èèyàn tó rí síjẹ̀ra ìjẹ̀ra lélẹ́ ìtọ́nà ọba àlejò ọlá gbogbo ọlọ́wọ́ nínú àwọn nǹkan tí ó máa ṣàlàyé fún wa nínú súrà yìí òun nìyẹn bákan náà àwọn èèyàn tún gba ọjọ́ ọjọ́ ìdí àlìkìyàmà wọ́n jẹ́ àníyàn wọ́n sá ìmúre tí ọjọ́ ọgbẹ́ ìdí àlìkìyàmà gbogbo ilé ìlú ọ̀bà àdìsọ́ lábẹ́ màá sọ fún wa nínú súrà yìí nínú súrà yìí ọlọ́run ọ̀bà àdìsọ́ lábẹ́ ṣe ìsìláàbù àlìkìsáàbù wàlìjàzáàbù wípé gbogbo ń ti lábáyé pé ó ṣèṣirò rẹ̀ ìyẹn ní táwọn sọ lẹ́ẹ̀kan níbi báyìí ẹlẹ́ẹ̀kejì yẹn wípé wàlákíńtà ìdá mi ti dá òbí sí náà. ولكننا إذا متنا بعثنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء wàlákínná ìdámísínà bòísínà ọlọ́ni àbá ní ta bá kú tán bòísínà wọn ní tiwa lẹ́bẹ̀ o wọ́n padà bí wájú kára wọn. wà ló ti àlù ẹ̀kọ́ lù ẹ̀yìn ẹ̀ àwọn ọmọ lẹ́kẹ́ bó ti káyọ̀ ẹ̀ bóyá wa ẹ̀kọ́ lù ẹ̀yìn ẹ̀ kò sí ìtẹ̀ká kò sí bí tí kò kéré lọ́wọ́ ẹ̀ kéré lọ́wọ́ ẹ̀ wọ́n ti kọ́ lẹ̀. ìyá tó wọ́n kà fún yàrá sílẹ̀ ah, náà tó wà bẹ́ẹ̀ ni ọlọ́run ti sọ ìwà náà tó láti lè káàdì láyò ládùúgbò kò ní ọ̀sán wà láàkẹ́ gbogbo ẹ̀ pátá kò sí ìka tó kéré láti kọ́lẹ̀ kò sí ìtó sì tóbi gbogbo ẹ̀ ló kà mẹ́. Nígbà ìfẹ́ bí ẹ̀ mo lè fà é pé ìṣirò fẹ́ wa tá a ṣe á sì ka ẹ̀san lórí ẹ̀ síra ìfẹ́ ti kéde ọbẹ̀ tàbí ìṣègùn aláti ìdí ẹ̀ múlẹ̀. Ìsáàlọ̀ ọ̀pọ̀jọ́ náà kò sí èméjì ṣe yọwà yóò. Bákan náà, nínú àwọn súra yìí, òun láti rí nǹkan tá a pè ní ẹ̀kírí ìrùmùrọ̀ ọ̀bátòlì ìlà ìyà tẹ̀sírímù mùrọ̀ ọ̀bátòlì ìlà ìyà ìfìdí ẹ̀ múlẹ̀ wípé ní ọlọ́wọ́ ká tó dá wa ó ń sọ òun kálukú wa ó kíyèsí wa èyí wọn lè jẹ́ gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ wọ̀nyẹn náà ẹ̀rí gbogbo àwọn kẹta àárín tí ń ṣẹlẹ̀ lẹ́yìn àwọn tẹkinọ́lọ́jì àwọn oríṣiríṣi àwọn kẹta ń ṣẹlẹ̀ tó jẹ́ ìmáyédẹrùn fún wa ẹ̀kọ́ lẹ́rẹ̀ kẹ́mi náà máa kọ́ ń bẹ́ ẹ̀ fún wọn náà kọ́ ń bẹ́ ẹjá fi sí ọ́fíìsì kan tàbí àbíká ti iléeṣẹ́ ìjọba kan láti ṣàpèjúwe ẹgbẹ́ bó ti dájú pọ́pọ́lọpọ̀ náà ìjọ́mọ ènìyàn ìjọ́mọ ènìyàn tá a bá ti rí nǹkan tó ń pò ní sí wa láì ṣe pẹ́ni tí bẹ́ẹ̀ ọlọ́run ọba rẹ̀ bá rìnlẹ̀ dáadáa àìfẹ́ ojúṣe yẹn tó bó ti tó àti bó ti yẹ. a kò mọ̀ wòlé tó tọ́lá lọ́wọ́ lọ́wọ́ ìfẹ́ ìjọba ẹ̀ka àti làágùn gàrí ẹnìkan mọ́ parí. ọ̀pọ̀ tó ti sọ yẹn ó sàkà ń tẹ̀wájú ọlọ́run. èyí ò gan lọ́wọ́ bá lè sọ́ra ẹni tọ́lọ́ bá lè sọ́ra pé ká àpláì ìdíbí yìí yẹn. ẹ̀kẹ́ yìí rù mọ́ ọ̀pọ̀ tó lè gbìyà ìyà ìdíjí múlẹ̀ yìí pé ọlọ́run bá lè sọ́ra ń sọ wa lórí àwọn ìgbà tó bá yẹ ká káàkiri èyí tí ó dìé ká èyí tó láàgbọ́dọ̀ débẹ̀ láti débẹ̀ ó ń sọ wa ó wò ẹwà jáwò ẹni tí ń sọ wípé iṣẹ́ ìjọba iṣẹ́ àti làágùn ẹnìkan mọ́ pa mí jàre irú ilé sọ́tà wa ń sọ yìí sára wa fi cctv kámẹ́rà sílẹ̀ ṣé ìfẹ́ni tó ní kámẹ́rà àti làágùn gbọ́mọ̀ kan mi lára yìí torí kò dùn pé òun ò rí ìjọba wọ́n ti tẹ́lẹ̀ wọ́n ń wò wọ́n ń táwọn. gẹ́gẹ́ bíi pé ibi tí ọba ti sí tí ọba ti sí ọmọ ènìyàn gẹ́gẹ́ ìtọ́mọ ènìyàn a máa ń fẹ́ fà sẹ́yìn ààbẹ̀ sílẹ̀ lọ́lọ́ba bẹ̀rẹ̀ mi dáadáa. lọ́dún kan lọ́dọ̀ ní pé mi náà ó ní àǹfààní àti wà ní Saudi lọ́dún náà. máa ń gbé ní Madina ló ti tẹ́lẹ̀. a lọ sí ọjà kan àwa náà ní ká jáde lọ níjọ́ náà a fún ma àwọn lọ àwa lọ sí ọjà kan gbogbo àwọn akájọ ló ń gbà náà náà ni mọ́tò yẹn gbé wa lọ asáka ẹ̀kọ́ gbé wa lọ ẹgbẹ́ àbí léje àbí nǹkan làwọn ká lọ. ìgbà táwa dé ọjà yẹn. tí mọ́tò yẹn já wa lẹ̀ tán. àti wá lálejò kan ló fẹ́ ọ̀kan láwọn ọmọ ìyá wa àfa wa dáadáa kọ́lọ́n kọ́ bá sàrí kan dáadáa wọn. àwọn wà ní jami àtìlámì àní Madina ńgbà náà wọ́n ti ṣe dọ̀kúrà àwọn lọ́wọ́ àti kó jẹ́ pé wọ́n ti ṣe máa gbà lọ́wọ́ nígbà náà. torí kàdí mo sọ yìí two thousand nineteen kòrónà fẹ́ bẹ̀rẹ̀ ńlá yẹn kò sí ńlá yẹn kó ká dé kò sí ìṣẹ́jú kòrónà gbà. wa tó wá wa tó kó àwọn èèyàn kan. bàbá ń sọ ẹ wá wo ọmọdé tó ń sọ yìí ọmọ nàìjíríà ni àwọn tó ń pẹ́ lọ́hùn dáadáa lọ́ba wá gbé wa ọba tó gbé àwọn èèyàn kan lọ́wọ́ àtàrà ọba tó gbé lẹ́kọ̀ọ́ yìí náà tí wọn náà sì mọ̀ yìí pé kámẹ́rà ó gbé ọ kámẹ́rà wá ti gbé yẹn náà wọ́n yàtọ̀ tuntun wá níyì pẹ̀lẹ́ ní ìdíkọ́ lọ́kọ̀ ọmọdé tọ́pù tọ́pù fún ìyọ̀kọ́ yà kọ́ra ní ní àìdájúwá àti ìwà bórílẹ̀-èdè wa ṣe rí náà ní wọn wà lé mọ̀. kò ní ìdíwọ́ ní tọ́pù tọ́pù kí tó náà làgbákò ti fi ọ́ ọ̀nà méjì wọ́n máa ń gbà ṣe ibi tó wà yẹn náà wọ́n ti wá mú ọ òun nígbà ara wọn ibi tó wà yẹn náà kò ní ìdílé wà máa lọ́jà àná mọ́yàn lọ́dún tó ń dá ádírẹ́ǹtì ní ilẹ̀ ibi tó ti tó ti wọn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n ti wá bá wọn. kọ́nẹ́tẹ̀ yóò gara òun kíákíá tí ò ní dànù nígbà mi. ẹlẹ́ẹ̀kejì ti ní wípé ebi pásítọ̀tì rẹ ti wà lọ́wọ́ wọn ó lè sá lọ. níjọ́ gbogbo àwọn ọ̀ràn yẹn wọ́n ti bọ́ sọ́ọ̀bù wọ́n ti bọ́ wọ́n ti bọ́ sí kàlù. ọ̀nà bí ìtútù mẹ́tọ́ máa ń ta ṣe ọ̀nà gbogbo nǹkan bá ní lówó lè máa kó lé ọmọ kó dáka sí náà ọ̀ọ́kàn rí wípé láìní rẹ tí kámẹ́rà bá ti di ọ tó bá ti di pẹ̀ mo máa retí aláàtì mo máa retí aláàtì aláàtì kẹ́ni aláàtì láìní ìwà ẹ̀ṣẹ̀ rẹ ìbẹ̀rẹ̀ ti dé ẹgbẹ́ lọ́kọ̀tù kan.

ọ̀gbọ́n àìsàn ti wá lórílẹ̀-èdè wa ọ̀pọ̀lọpọ̀ kọ́ bá a kọ́ lórílẹ̀-èdè wa ti wò. ọmọ ya wa kan tó ti padà jáde láyé wọ̀lọ́ àyè tó ṣe náà nìyẹn. tí ló ṣẹlẹ̀ níjọ́ náà ó yà kí wọ́n gun ọ̀kadà lálẹ́. wọ́n gun ọ̀kadà lálẹ́. ó dà pé pààyàn wa ní kọ́ máa gun ọ̀kadà lálẹ́ àbí nǹkan má. tí wọ́n ti fẹ́ fún ẹni tó gun ọ̀kadà ní kóńdó lórí àyè òun tó ìjìbá ẹni tó gbé lẹ́yìn láàrú kóńdó ti rẹ́ lórí ẹ̀ ọlọ́run ló mọ ọdún tí ọmọ tá sọ yìí lò kó padà tó padà yé jáde láyé ọkọ̀ àti jáde láyé bẹ́ẹ̀ yẹn ọmọ tá sọ. kókóńtó yẹn ó ó ní tiẹ̀ gidi orí wa ni ọlọ́run ọmọ wọn kò ní ìdíkọ́ pa ẹ́sẹ̀lẹ̀ tàbí òun kọ́ ló gun machine wọ́n gbé ẹ̀dùn òga. gbogbo àwọn ilé ìwọ̀n àwọn àtàkọ́ǹtì gbogbo àwọn ọ̀sẹ̀ wọn yẹn ó ti yẹjú ó ti dé àpèjúwe wá fún wa. tí mo wá bẹ́ẹ̀ lò bẹ́ẹ̀ ni wípé ìgbà táwa sọ pé wọ́n bá ti lọ wọ́n bá ti tí ọ ọ̀dà ẹ̀rọ wọ̀rí ẹ̀rẹ̀ báwọn bíi òun mọ ibi tí kámẹ́rà wà. òun sì mọ ibi tí ò sí kámẹ́rà àwọn ọ̀nà bíi ẹsẹ̀ fóun lè gbé dáa tó si kámẹ́rà tó mú un. tí mo bẹ́ lò bẹ́ẹ̀ nínú pé ṣé ìmọ̀ ikú ọ̀sẹ̀ tìmọ̀ pé tó bá lọ pẹ̀lú ìjọba kámẹ́rà rí ìwà bẹ́ẹ̀ kọ́ kò sí tó fà á náà ti gbé kiri kò sí bẹ́ẹ̀ lọ́lọ́run. kámẹ́rà àtàyé tó wà lọ́fíìsì kan tó lè rí jọ́ọ̀jì ó o ṣe ó sì máa o tó sọ kámẹ́rà yóò fi ọ kámẹ́rà àtọ náà wá sí lórí ìdáná ìṣẹ̀bí kámẹ́rà àti ayé lórí dọ́jì lẹ̀ kámẹ́rà àtọ náà wò sí dọ́jì tí wọ́n bá fẹ́ dọ́jì kámẹ́rà àti ti ayé tọ́ ẹ kámẹ́rà yẹn kó mú ọ tọ́ba ti lè rí òjijì rẹ tọ́ba ti wà lóòrùn tọ́ba sọ fún òjijì rẹ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ kó lẹ́gbẹ̀ẹ́ rẹ kó ẹgbẹ́ náà eré ìyá ti àwìrè tó o parí kò lè kó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ ara rẹ̀ náà ní tọ́lẹ́ kó ara rẹ̀ ló kù lóbi tó o bá ti kú òbí ìwọ kò lọ́dọ̀ rẹ̀ lẹ́nu bá ti kó lára rẹ̀ òbí ìwọ lè kó ìwọ́n tó bá ti tẹ́sán ti fi lára rẹ̀ kò lè kó lára rẹ̀ nígbà tó bá ti rí ẹ̀ kí ló mọ̀ yìí ẹ̀yẹ òun bá bá láti gba ọ̀dọ́ ọ̀nà níbi. kò sẹ́ni tí ò ní ojú ka omi wájà mùsùlùmí ọ̀ọ́sà àdùwàlá ó gbòmí sẹ́nu ṣùgbọ́n tòun ti bó ti bù sẹ́nu tó dẹnu géètì náà ló wà láti gbàdúrà ń báwò lọ́wọ́ ló ṣe kẹ́nẹ̀ yóò wálẹ̀ padà náà ní tí ò sọ́rọ́ pé àkàkà títí ń bẹ̀rẹ̀ lọ sí sọ ìgbó wa ìlórí ìpara ọmọkọjá rẹ̀ ó kò sí fúnra ẹ̀ náà lọ́sọ̀ọ́sọ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ dáàbò mọ́kò bá mi mọ́kùnbá ìbáṣe ṣe fún adájú ìjà òní ìgbà wọn. fún ara ló ti dalẹ̀ ìyẹn ni mọ̀lọ́kọ́tù ìlà ìyà tó kó wà lẹ́nu gbogbo wa ní gbogbo gbà yìí pé yóò ṣe lọ́wọ́ yìí ọlọ́run mọ̀ ní àwọn tí wọ́n lò ní kiri ṣé n ṣe ń ṣe ìṣe dáadáa ni tó bá ti jẹ́ dáadáa kọ́ntínú má bá lọ mọ̀lọ́kọ́tù ìlà ìyà ni nínú àwọn kan tí túra nínú tí túwà ìfẹ́ kọ wa òun ni bá ń pè ní àyánu ìfẹ́rọ́díláì bìlìmúlì àyánu ìfẹ́rọ́díláì bìlìmúlì àlàyé lórí wípé kámà wípé ìníkàpá gbogbo nǹkan pátá ọlọ́ọ̀bá àlejò ọlá àtòní níbẹ̀ gbogbo àǹdìhólá ọ̀dísà àǹdìhólá ọ̀dísà àǹdìhólá ọ̀bí ọ̀bí ò pẹ̀lẹ́ èbó náà ló ń ṣe ń sọ fẹ́ ọ̀nà yàrá ti ọ̀nà wọ́n kọ́ ni ọ̀nà o ẹnu ọ̀nà títí púpọ̀ la kà pé nítorí pé ara ẹni ọ̀nà lórí máa ti kú jẹ̀ báwọn èèyàn la kà pé kó lé ọ lọ́wọ́ wọ́n tó ń pẹ́ra rẹ ní ọ̀nà àtàgbẹ́sẹ̀ mọ́níkà lásán náà mọ́nẹ́jì ẹ̀ pé ẹ eh, mánéjà lè ti ìjọba lè jù gbàgbé àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ àìsàn mánéjà máa mánéjì ẹ̀. ṣùgbọ́n àlùmílíkù àkíkí ní láàyò ọbẹ̀rẹ̀ àlẹ́mí ló kọ́ alóbìjẹ́ kọ́lọ́ ọba àlẹ́ tí ọlá lọ́pọ̀lọpọ̀ náà lọ́kọ̀ àn àni di láì múlíkù làmáwá ti wà ọ̀sán ẹ̀rẹ́kù wàá jẹ́ kóhùn lónìí láti jọ ìdí kùránì sẹ́sọ̀ kalẹ̀ nísìn nísìn jẹ́ one thousand four hundred and years ago tí kùránì sẹ́sọ̀ kalẹ̀ ní. Àtàrà ìwé ti jẹ́ bẹ̀rù, ẹ̀rọ ìrògbé àkọsẹ̀ oúnjẹ calculation university léèṣe ìmọ̀kátọ́ jìnà calculator náà ni ọdún wo la wáyé one thousand four hundred and forty seven abẹ́ẹ̀kọ́ ni. Àbálẹ̀ ti di thirteen years sọ̀kalẹ̀ nínú mọ́ta. Sẹ́ẹ̀rí one thousand four hundred and forty seven years sáǹkà yẹn ni one thousand four hundred and forty seven years sáǹkà. Ànábì ti wá lò thirteen years ní mọ́ta tẹ́lẹ̀ tó ti di jíjẹ́ ní Kọ́lá ń bí sọ̀kalẹ̀. Thirteen years ní one thousand four hundred and forty seven. kílò wa one thousand four hundred and sixty eight bá a ah, bá máa ní ká àti àti sọ kalẹ̀ ní. ìlú àwọn bàtọ́ náà ti ń sọ bẹ́ẹ̀ bí ń sọ bẹ́ẹ̀ láti gbà náà sí. ṣe láàyè lọ́dún tó kà máa wá sí wọn máa wọ̀. àà ìkápá sọ́mà àti ilẹ̀ ẹnìkan ò lè bá mi gbé mímú nìkan ní. ló bá bí ẹnìkan dáa ó kàn ra bọ́ta plọ́ọ̀tì kan níbẹ̀ lọ́ọ̀ká yìí. wọ́n àti kọ́ nǹkan jùlọ. ọba ti lọ́la wọ́n pàṣẹ wàá lọ kọ́ ìpẹ́sítà bọ̀dù sọ́mẹ̀ wá pé ilẹ̀ yóò long jì kọ́dá ni wọ́n da apá rẹ̀ kọ́mọ́ kúmá rẹ̀ tọ́ka tẹ̀ kọ́yìn lásán this man belong to me ẹ̀gbọ́n bàbá pé I'm the owner of this land subhanallah ẹni tó láǹdì ẹ̀ nísìnyí ẹni tó rí abẹ bẹ́ẹ̀ bá mọ̀ ẹni láti bí ọdún nísìnyí ẹ̀ ta ló mọ eléyìí já ní torí pé kí ni torí pé nǹkan yẹn ó kò rí pé òun lòun ṣe kí ni òun lòun ní wọ́n wá ìgbà tó lọ́ọ̀ ti ń sọ one thousand four hundred and fifty years ọ̀gá ńlá ba ló lè jáde gọ́ọ̀mẹ̀ntì àlẹ́yìn ọlọ́run kò ń kọ lónìí. ìyẹn náà wà ní ká fẹ́ fi díẹ̀ fún anusúra yìí náà ara ẹ̀ lọ́nà tó ìfìrọ́d àlùmẹ́ǹtì ìdíkà fún gbogbo nǹkan ọlọ́run bá ní kíláàsì di ìdí rẹ̀ múlẹ̀ fún wa àlàyé ìdí rẹ̀ múlẹ̀ fún wa nínú sóra yìí. ọlọ́run bá ti lọ́gbọ̀n àti kíláàmà ọlọ́run bá bá ní kíọ́lá tí ó máa sọ fún wa yìí pé lima ni lè mọ ní kò lè yà ọ́. Ilé ìlànà ìwà ilé ìwòsàn náà ẹ̀yin èèyàn inú àlàyé àwọn àbá lórí ẹ̀ nígbà tó náà bá a lè jọ láwùsọ ọ̀rọ̀ yẹn wọn nígbà tí gbogbo wa tó bá pa gbogbo wa tán yẹn yá tí màláìka kú tó pa gbogbo wa tó lẹ́yìn gbogbo wa tán yẹn yá tó wá kù òun náà yóò tó fẹ́rẹ̀ pé òun náà ní fẹ́ kú màláìka kú tó ń báyà òun náà ní fẹ́ kú òun náà tó tó ìlọ pé ṣíṣe tó mọ ìlọ́lọ́ tó mọ̀ tẹ́lẹ̀ pé kò sí kẹ̀kẹ́ bá ṣùgbọ́n ara kọ́kọ́ bẹ́ẹ̀ kú ẹ̀rú tó bá bá ó náà tó bá kókò sí kẹ̀kẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wọn náà dé ọ̀sìnkò sí sọ́kà jù wọn náà lọ́wọ́ ẹ̀ ọlọ́wà ni òun náà fọ́lẹ̀ náà kọ́ máa kú mi fún àwọn náà òun náà bá wá kú tán ọlọ́wà kùtù ọlọ́wà ní pẹ́lá ó sì fún kò sẹ́ni kẹ̀kẹ́ mẹ́ yóò wá gbogbo àwọn nǹkan tó dá tó dá yóò wá kú gbogbo òkè náà yóò kú gbogbo ẹ̀ kánú kọ̀wá ní ti kẹ̀kẹ́ bá yóò wá kó òun náà tó àwọn ọ̀sán yẹn kí láàyè ni mo lè kò ìyàwó ẹni bá kò ó jáde àbọ̀lọ́lá ayé àbọ̀ oníkọ̀ ayé ọ̀nà ọ̀nà ọ̀nà àǹdí ọ̀nà àǹdí ọ̀nà of Islam ọ̀pọ̀lọpọ̀ ti ṣe kẹta síwájú ilé rẹ̀ àǹdí ọ̀nà of Islam ọ̀pọ̀lọpọ̀ ti máa ń ṣe jáde wa pẹ̀lẹ́ ètò ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọ̀pàdà bọ̀ ọmọ tí wọ́n padà fún wọn sọ pé alókùnta bọ̀dá landlord bọ̀dá landlord wọ́n tún padà mọ́ pé ẹ̀rá fún ṣé kò sẹ́ni kankan tá a máa bẹ́ẹ̀ sílẹ̀ fún oṣù tẹ́lẹ̀ ni wọ́n ta ìpẹ̀lú olórí kò máa ọba wọ́n bó bá yí ọ̀dùnà. ọjọ́ rẹ nìyẹn ọjọ́ tẹ ọlọ́ọ̀ba ni ọkà gbélé ọlọ́wọ́ ni ọlọ́ọ̀ba àlá ọlọ́ọ̀bá àlejò ọlọ́mọ ẹ̀ sábìsì náà fún wa nínú súrà yìí parí nínú àwọn kókó tí yìí fi ha a rí i pé kàràkàtà súrà ìtìsáàmì á àlà ìtìsáàmì náà ọlọ́ọ̀bá àlejò nínú súrà yìí kó wá jí á mọ̀ wípé ní èèyàn. méjì náà láàpín sí ọgbẹ̀dà ìdíyàrá ìpín kálukú wa méjì náà láàpín sí èyí tẹ̀lé wa fẹ́ yàn láàyò ṣe mú èyí tí wọn náà bá fẹ́ yàn láàyò kó mú wọn ni nígbà ọgbẹ̀dà ìdíyàrá ọlọ́wọ́ bá àdéjọ́ ọlọ́wọ́ fún wa ìlà àbọ̀rọ́rí àwọn ẹni eré wọ́n jẹ́ ti pé fi nàìyí èyí kéyìí nínú ìdẹ̀ra inú rẹ̀ láwà láti mọ̀ gbádùn àkómọ́ra láti tèmi dire ṣùgbọ́n èyí wọn ní èdè Yorùbá ni o iṣẹ́ rẹ̀ ló dùn pé sọ̀wá bẹ́ẹ̀ rí ìdẹ̀ra àwọn olóògbé àgbègbè àrùn irúfẹ́ wo ni bí lọ́wọ́ rẹ̀ tó lè lẹ́kọ̀ọ́ sí ìdẹ̀ra àwọn olóògbé àgbègbè àrùn irú àwọn olóògbé lọ́wọ́ rẹ̀ tó lè lẹ́kọ̀ọ́ sí ìdẹ̀ra àwọn olóògbé àgbègbè àrùn àwọn ìpín kejì òun náà ni àlùbùjá àwọn kò fi ẹ̀dá olùkọ́lọ́ ọba àlejò láláwọn náà ti jẹ àwọn ọmọ máa nínú náà jẹ ọlọ́nkọ́ la ìwé àti ẹ̀mẹ́. torí ìdí eléyìí àwọn kókó títúwà náà tó gbé hárí òun nìyẹn أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت إلى السماء وإذا الكواكب انتثرت وإذا البهار فسرت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 pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayọ́ba àjọkẹ́ ọ̀run ọlọ́run ọba àlejò ọlọ́sọ fún wáyé pé ìdásá máa ń papọ̀. bismillahir rahmanir rahim ìdásá máa ń papọ̀. ọlọ́run ọba ọba àlejò ọlọ́run sọ fún wa nínú súrà yìí ó ní ìdá ẹ̀rí kẹ́mọ̀ ìdá àwọn àbá onímọ̀ èdè wọ́n ní dọ́ọ̀bù ní lílùmù ẹgbàl ìyẹn ní ntàlẹ́pẹ̀ ní dọ́ọ̀bù zaman ọlọ́ọ̀bà àlejò ọlá fi kẹ́lìmọ̀ yẹn títí àwa ló lo bóun kankan tó padà tẹ̀lé lọ́jọ́ wájú pé ìdá ayé tọ́kadà àkókò náà ìdá tọ́kadà ti yẹn wọ́n sọ pé lèlè mọ̀tẹ́pàl mọ̀tàdọ́mínú máa ń àjá wàjàwá àbùkù ẹ̀rí kan yóò máa wá túmọ̀ ṣáàtù níbẹ̀ yẹn pẹ̀lú gbogbo àwọn ìṣẹ́ tọ́lọ̀ ọba àlejò ọlá kúrẹ́ máa tò wá nínú ọ̀rọ̀ yẹn wípé nígbà sábà ń bá tọ́ ìyà sábà ń bá tọ́. ọlọ́ni nígbà tó bá di àkókò bà lákòókò bà tó ṣe wípé sánmà ó máa fàyà sáàmù ọmọ ṣẹkẹrẹ yóò máa pàyà ẹwọ bí sáàmù àbójú tó tó tó wà lórí ọlájọ yìí kẹ gbọ́ pé ó máa ya níbi kan àgbọ̀ rí ẹsùn gbogbo ti wà nílẹ̀ ìpele ìpele jùlọ náà bá àdìsẹ́ ọlọ́run ti ń bẹ̀ pẹ̀lú wa ọlọ́run bá àdìsẹ́ ọlá ní sáàmù òun ṣe é ní kéke lókè lókè orí wa ẹ̀rẹ́ nìkan léje lókè sáàmù tó wà lókè orí wa ìpele ìpele láti oṣù wa wà bẹ́ẹ̀ àgbọ́kọ́ yarí ọlọ́ni tó bá dijọ́ tó bá ya. wà ní ìdájú kàwá kẹfún ọ̀sásárọ̀ ìyẹn nìkan kọ́ sánmà nìkan kọ́ ẹwọ́ lọ. ọlọ́wọ́ bá àlejò ọlágbọ́njì kámà wípé ní lọ́jọ́ tá a wí sísan máa bá ti ya ẹ lọ́mọ pé tọ́lọ̀ ń sọ yìí náà tẹ́lẹ̀. ìdájú kàwá kẹfún ọ̀sásárọ̀ nígbà tí àwọn ìyàwó àwọn ìràwọ̀ ńláńlá tí wọ́n tóbi tí gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní jábọ́lẹ̀ Amẹ́ríkà wọ́n yí láti fi àrùn òṣìṣẹ́ ọ̀dọ́ ní ìjọba wí náà lọ́jọ́ tó ṣe wípé àwọn ibùdó fújírà wọ́n máa kẹ́yọ Amẹ́ríkà fújírà wọ́n máa jápọ̀ mọ́ra wọn odò ibùdó èkó ajakọ̀ mọ́tò tógbó ajakọ̀ mára wọn ibà Niger ibà Congo ibà Benue àti gbogbo ẹ̀ náà gbogbo ọmọ wa já papọ̀ mára wọn ọlọ́ni nígbàtà rí tí àwọn odò wọ̀nyí àwọn ibùdó ńláńlá tó wá bẹ̀rẹ̀ sí ní jápọ̀ mára wọn. wọ́n ti lọ ní kòkòrò ọ̀sẹ̀ rọ. bákan náà níṣẹ́ tó ṣe wọ́n máa gbé dìde nínú sàárè kọ̀ọ̀kan àwọn òkú tó wà ń àwọn àkọ́ṣẹ́ sí lọ wípé níṣẹ́ tó ṣe wípé bó ẹ́sẹ̀rọ̀ ń bẹ̀ yẹn pání bó ẹ́sẹ̀rọ̀ wọ́n ní bìbá náà kú lè bá ṣe bá yí ilẹ̀ lójú padà ẹ̀ríkà àwọn yèpẹ̀ tó wà ń tí wọ́n yí àwọn ìfẹ́ ẹbẹ̀ padà àwọn òkú tó wà ń bẹ̀ wọ́n mọ̀ wá jáde nínú sàárè kọ̀ọ̀kan náà lọ́wọ́ máa yẹ ẹ̀dá tó jáde nínú sàárè kọ̀ọ̀kan. lọ́pọ̀lọpọ̀ ibi tá a láń lò lónìí náà ó ṣe lọ́pọ̀lọpọ̀ ibi táwọn kan ti lò tí wọ́n ló ti da ooru láwọn àdúgbò mẹ́rin rẹ̀ yẹ àwọn àti láti ṣe àwọn àti ìlú rẹ̀ wọ́n ti débẹ̀. àwọn àmọye láǹsọ náà lé ní ìfẹ́gbà àwọn àti ìlú rẹ̀ wọ́n ti dìkú síbẹ̀ wọ́n ti lò ó káwọn ló tún ṣe káwọn ló tún ṣe ìdíkọ́lù kó lẹ̀. síbẹ̀ náà ní kò sí káńpẹ̀ ní ìṣẹ́lẹ̀ ní àmọye lẹ́sí sí àwọn èèyàn ti tẹ́lẹ̀ tí ìwọ̀n ti ti kó wọ́n máa gbé àwọn òkú dìde nínú sàárè níjọ́ náà wá wo ta sọ́kà rẹ̀ yìí sáàpù ní gbogbo ẹ̀ yẹn abẹ́ ìjà ọlọ́wà ní ẹ́ alìmọ̀sìnà tún náà ọjà láti ọ̀rọ̀ ọlọ́ ní àwábù ló wá dé yẹn ṣèwà àwọn ọ̀rọ̀ ńláńlá lọ́wọ́ àkọ́kọ́ ti díwájú láti sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé nínú àwọn ọmọ yìí tó wá bá kí yá nìyẹn àwọn táwọn ti dá súrà tó bá sọ ní mọ́tànà àwọn ọ̀rọ̀ tó bá tóbi tó tóbi tí ó sì máa jẹ́ àyà tó lè gùn kì sọ̀rọ̀ táyà àwọn àyà rẹ̀ máa bẹ̀rẹ̀ tóbi tóbi bẹ́ẹ̀ ní ilé lẹ́wọ́n tó bẹ̀rẹ̀ lọ́n ti sọ́mà bá pàyà bẹ́ẹ̀ lẹ́wọ̀n kò kálukú ẹ́ sẹ́wọ̀n yóò bá ya ẹ̀ pé tí wọ́n sọ fún yẹn yìí pé ilé tẹ wà lábẹ́ rẹ̀ fáànù ìṣẹ́ ti tẹ wà mẹ́yẹn ọ atẹ́gùn fẹ́ gbé o kí lẹ́sà ni máa ṣe kí ẹ̀ka kò lẹ̀ wọ́n á ní sámọ̀ ọ̀fà ya mo lẹ́ mẹ́ka lọ. èyí ò ní èyí ò ga rẹ kọ́kọ́ máa rẹ pé fóònù ọ̀wá rí kó kálukú náà ọmọ kojú kó máa fi ṣe imagination bóòlù ti fẹ́ rí èyí tó ń la jíjà wà ní tó lọ́kọ́ tó wá bẹ́ẹ̀ ló ń gbà náà ìgbà sábà tó fàyà ara ní ìjọ ògbéjà ìsìlámẹ̀ nígbà wọn kàtà ìbò dé òun yẹ. náà wọ́n ní àwọn ìràwọ̀ àwọn oríṣiríṣi ìràwọ̀ lọ́wọ́ àníṣẹ́mẹ̀ ẹ̀rì àbá wọ́n ní àti òkùnfà jọba ni wọ́n pè wọ́n ní ìràwọ̀ làgbà ọlọ́run ìtumọ̀ rẹ̀ láì pé ń bẹ́ẹ̀ sánmà àwọn àràwọ̀ kan bẹ́ẹ̀ sánmà tó ju òṣùpá lọ láwọn àti owó kíkì kẹwò lókè yẹn nínú ìwádìí àwọn ìràwọ̀ kan bẹ́ẹ̀ lókè ó tóbi ó ju kíni lọ ó ju ó ju kẹrin tó àwọn olókè yẹn. tó ti wá tó náà ọlọ́níjọ́ náà àwọn àràwọ̀ ńláńlá ọmọ jábọ́lẹ̀ àwọn búdò ńláńlá yóò máa jápọ̀ mọ́ra wọn orílẹ̀ ìmàjìlẹ̀ sọ fún ayé pé ibi tí omi gbà nílẹ̀ pọ̀ ju ìgbà nílẹ̀ lọ. àbẹ̀bọ̀ ẹ̀yin onímọ̀ ẹ̀yìn ló gbádùn wọ́n ṣe pé wáyé pé ibi tó mi gbà lórí ilẹ̀ ó pọ̀ ju ibi tá à ń gbé gan lọ. àwọn ọmọ ẹgbẹ́ torí kí mọ̀ tọ́lọ̀ torí ẹ̀sìn ara ẹ̀ náà lè lè torí ọ̀gbẹ́dà ìgbà máa wọ́n mí tẹ̀sán yẹn ló ti àpò màrà wọn ni ọmọ ìjà láti bí ìtọ̀ ọmọ ìjà láti bí. ọlọ́ni tó bá wá ń já pọ̀ báyẹn káwọn òkú dìde nínú sàárè wọn kálímà náfún máa kọ́ dàmẹ́ wá àkọ́rọ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan òun náà máa wá mà níjọ́ náà máa kọ́ dàmẹ́ ohun tó ń ìgbájú tóun ti ṣe síwájú kò pẹ́tipẹ́ kó tó di àkókò yẹn wọn ká lùkọ́ ọmọ wa rẹ díẹ̀. wà á kọ́ra àti tóun ṣe gbẹ̀yìn tí kú fi dé òun ọmọ aláti gbogbo ẹ̀. ọba rí bẹ́ẹ̀ títí mo gbọ́ yìí kí mò ń ṣe lọ́wọ́ tó ṣe pé tí irú ọjọ́ yẹn bá dé kí ni mo fẹ́ rántí. àwọn àkíyèsí ẹ tó yẹ kó kálukú wa ká ronú sí dáadáa àwọn àǹtọ́ tọ́wọ́ bẹ́ẹ̀ kó wa sákíyèsí bá mọ̀ pé màá mo bá ń ṣe tẹ́mi náà kọ́kọ́ ma yẹ̀ wò láti àkókò lọ. ó fi tí mo ń gbọ̀ yìí? Wo ni mo ti ṣe lẹ́yìn tí ń pàṣà? Kò àkọ́rọ́ torí pé ikú lápọ̀ tí àmọ́ ìyẹn ni kó tí wọ́n pọ̀ sí ṣáájú yẹn máa o bá ti wá rántí àwọn tó ṣe ṣáájú yẹn o wá rántí wípé ìjọ ti rántí rẹ̀ mọ̀ àìsọ̀mọ́ra wa lẹ́ẹ̀kan nínú sọ́wọ́tò àwọn tí ó máa kọ́ máa kà لا يجادر كثيرته ولا كثيرا Òun ò ní rí pé ààrẹ yóò tó nǹkan ọba mẹ́ ó ti bọ́lẹ̀. Wọ́n náà máa rántí pé kọ́mẹ̀ ọba ìpè lọ́pù tara sí ọlọ́pù orí ti lé o. Àmẹ́ ẹ̀ka táwọn fi ń kàkún. Ní tó ti jẹ́ kó tóbi lọ́dọ̀ lọ́wọ́ Àwọn onímọ̀ onímọ̀ ọ́ ọ́ bẹ́ẹ̀ sì nínú nǹkan bẹ́ẹ̀ ó fi ọlọ́wọ́ bá láàánú. Orí ìdí eléyìí, ọlọ́wọ́ bá lè jọlá ń pè mí àti ẹgbẹ́ tí èsì tọ́jọ́ yẹn ó ṣẹlẹ̀ láàbù tí àwọn àpè ló o. Èmi ọmọ arántí, kí ni tí mo sì síwájú? Mo bá lùkọ́ sáré mọ́ arántí torí kó bàtẹ́ ń gbájé ẹ̀rí tó bá níkẹ́ni. Ọmọ òde ẹ̀rù lẹ̀rù ọ̀bá. Ẹ̀rù bá dé ó bá lùkọ́ sáré mọ́ arántí nìsín. ó ká lóko ọmọ aráàlú tó ti ṣe sẹ́yìn gbàá sẹ́mi ni mo ti ìjọba yìí. owó ni tún ṣe lọ́wọ́lọ́wọ́. ọlọ́wọ́ bá lè jọ ọlá ní ẹni kọ̀ọ̀kan ọmọ aláti yóò ni nínú fẹ́ eléyìí tóun ti ṣe ṣáájú kó tó dà wọ́n bá lùkú náà máa ka gbogbo àwọn ẹsẹ̀ eléyìí tó ti ṣe. Yà àyíwá ìrìnsánù máa bọ̀. Yóò rántí tó ti gbẹ̀yìn ní Ghana pé èwo ni mo ṣe kíkú fi dé. Gbogbo ẹ̀yọ́ àti ìjọ náà. Yà àyíwá ìrìnsánù máa bọ̀ rọ̀ tàbí rọ̀bì gàdìgàdì. Ọlọ́run wá ń ṣe wá sí fún wa níbi ọ̀nà oríṣiríṣi lọ́lọ́wọ́ bọ́ àlejò ọlá máa fi ṣàpè wá. Ó bá wù. قل يا أيها الناس يا أيها الناس اتقوا ربكم طبعاً بعمل يا أيها الإنسان يا أيها الإنسان ما ضرك بربك الكريم طبعاً بعمل يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام wọ́n bá ti tún wọ ọlọ́wọ́ bá àlejò ọláńkà míì àtúntí àwọn gbèbè nínàpè abẹ́rìndà àtúntí àwọn gbèbè nínàpè lọ́tọ̀ ṣùgbọ́n níbi yá àyíwá àlejò fáàn ọlọ́wọ́ bá àlejò ọlá tó ń pe àwa ẹ̀dá kájọ́ mọ́nìyàn ọlọ́ni yá àyíwá àlejò fáàn gbogbo rẹ̀ ọmọ ènìyàn pátá mo pè ọ́ o ẹ̀wọ̀ lọ́wọ́ láwọn ìpé ọ̀rọ̀ ńlá fẹ́ jáde ni o yáàlúwà alìsàn alìsàn gúdà alìfọ̀lán yùfíìdù ìlùkùmọ́ọ̀n gbogbo orú ran tó kọ́ lèèyàn láàyò kéèyàn sáni ọ́ náà ọba àlejò ọlá ń pè ọ́ gẹ́gẹ́ bá ní àmìdá mhm. òun náà ni ìtìbáàlì المنادي بأرض ينوب عن فيل دعا يدعو أو أنادي أدعو أو أنادي nítorí máa lè dáhùn lẹ́nìí ẹ̀ tá a bá péyàn òun náà ni wípé ẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ àfẹ́kọ́tẹ́ni. ìrìnàjò lápẹ̀jú oníṣẹ́ ẹnìkan tí èèyàn rí pé bóyá kò sẹ́ni rẹ̀ sí èèyàn wá forúkọ ọmọ rẹ̀ àwa ní bàbá ìṣá lọ́tà tí wèrè ní abẹ́kọ̀kọ̀ ti di abẹ́bà sọ̀rọ̀ ọ̀hún ilé ẹ̀jọ́ ọ̀bà ìgbàlá náà fún wa yìí yá ayọ̀ alẹ́ ìǹkan gbogbo yìí rẹ̀ tó bá ń jọ́ mi nìyà àwọn ọlọ́wọ́ bá alẹ́ fi ọlá ń pè ọ́ níbí. فغرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم ها بابا وأنا ما غرك كلوب ولايا ṣùgbọ́n táwọn bàbá pé kẹ́lí máa gbọ́rọ̀ níbi látara ní gùrúùrù láyé máa kọjá ága nílò sí ní ẹ̀jẹ̀ láyé yìí náà ní ẹ̀jẹ̀ tó báyìí. ìṣẹ̀lẹ̀ náà ní kó mẹ́lòmí lọ bóyá wọn ń sábúrú wọn tún héèjì ẹ̀ lórí aburú náà wọn tún yìn lórí aburú ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ burúkú mẹ́ta lẹ́yìn wọ́n máa sábà wọ́n máa héèjì wọn ní ọjọ́ náà wọ́n wá dùn. àwa ti máa sábà kàná wọ́n ní ẹ̀sán ta ayé ń tàn ẹ́ o lógó ojúlé ẹ̀sán ayé ń tàn ẹ́ o lógó ojúlé wọ́n pàbí ìwọ àbíwọ òǹkò lókè wọ́n pàbí ìwọ àbíwọ òǹkè lọ́rùn omi lọ́rùn kùkù kí táyà kò ló dáa táyà òbí ẹ má ó pẹ̀lú mìíràn ẹ̀ka táyé tàn ẹ́ ò lógbó lé fáwọn adúmọ̀dá wákàlẹ̀. Ṣé wọ́n? tàn ilé ẹ̀dùn ó bòkè. a ti ta àwọn kanáà lánàá wọ́n ti lọ àgbẹ̀ wọn àwọn ti àbẹ̀rẹ̀ wọn mọ́ ayé ti jẹmọ́ ayé ti láì ti ti ti ayé ti ti nìyẹn yóò máa tà ọ́ tó o bá sọ̀rọ̀ akọ́jà rẹ̀ ń bẹ́ẹ̀ kọ́ gbọ́rọ̀ lọ́hùn kọ́ bọ̀dá calculator pẹ̀lú calculator yẹn o gbọ́dọ̀ mítọ̀ nítorí calculator tó ọbẹ̀ mítọ̀ fún pẹ̀lú ẹ̀ ọ̀nà yapa àti ọlọ́run ní ọ̀wá rántí wípé ọlọ́run ti sọ níbi ìta gàlẹ́ ìfẹ́ wípé níjọ́ tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ láàfi màkọ́jọ́ àlìkìyà máa ń sáté tó bá ṣẹlẹ̀ nínú ẹni ẹ̀ǹtìtọ́ ẹni yíya sọ́nà tí ó ya ìdìbà òun ni jíjábọ̀ àwọn àràwọ̀ tí wọ́n máa jábọ̀ bákan náà tẹ̀fùdíìr àdìhà jíjá papọ̀ táwọn odò wọ́n máa já papọ̀ mọ́ra mẹ́sílọ̀ ìyẹn òun náà ní gbígbé dìde tó kálukú ọmọ jáde nínú sàárè tó bá ti tẹ̀lẹ̀ káàlì máa ti náà sọ̀rọ̀ máa kọ́ dá máa ti wá àkàrọ̀ gbogbo ìtànjẹ́ tóun bá kàn jẹ́ tó ẹ lórí àìdá náà ni. lórí ọlọ́wọ̀ ọ̀fẹ́ náà ni a yẹ́wọ̀ torí pé wọ́n náà padà mọ́ gbogbo àwọn nǹkan yẹn tóun lọ́wọ́ ń gbó ọ láyà tó òun ló kọ́ ọmọ gbàtànjẹ́ lórí èsì yìí gbàtànjẹ́ sí ọ̀gbìn kálíkẹ́ yìí ọba wa alápàlẹ́ èsì yìí lórí kẹma wá ìyá pa ọlọ́wọ́ ọba náà ọlọ́wọ́ máa pàṣẹ ìpè ìjọba yìí ní ẹsẹ̀ káwọn yòókù máa láyà tó tèmi ò ní ṣe ọlọ́wọ́ bá àdéjọ ọlá nípa wà wù kí èsì ọkọ̀ láyà tó ń kà tẹ̀lé ọlọ́wọ́ wá jù ìyá rẹ̀ òun ọlọ́wọ́ bá tó ń jù ara òun fún yín Alẹ́bí ọlọ́pọ̀ kábàtà wà kàbà dára. Àlẹ́bí ọlọ́pọ̀ kábàtà wà kàbà dára. Ìjọba ọ̀rọ̀ àlẹ́kọ̀ọ́ lábẹ́jùmọ̀ bá wa sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ tó yẹ pé bàbá ti ń gbọ̀ náà ẹ̀kọ́ máa kílà ká ìwọ́ máa jí pé àà ọlọ́run ọba àwo ni ẹ náà ọlọ́run wá ròyìn ara èyí pé tọ́ ọba jẹ́ sí wípé orí ẹ bá pé èyí tó lè jà lélẹ́yìn alẹ́ bí ọ̀la kọ́kà ọba tó dá ẹ èmi tí mo dá ẹ ni mò ń sọ̀rọ̀ ìwọ́tọ̀ ọlọ́yan kàgó báyò kóun náà máa sùn à ń fi ọ́ léèrè. ìṣàgbó ẹ̀rọ ti mú gbogbo ayé. Gbogbo ọtọ́ ọlọ́yìn ẹ̀ nǹkan ní ìlàyò tó ọlọ́run Bọ́lá ọba àlejò ọlá ń júwèé fún báyìí. Àníṣẹ́ alẹ̀ ní ọ̀la fọ́ka ó ti tó. Òun ọlọ́wọ́ bá já ẹ̀. yan kan láàyò. ó tẹ́sí jọ jáde náà ní pé òun kọ́ pé kọ́ ọba àlejò láti sọ nígbà tó ní àná ní obìnrin lọ́wọ́ àwọn òṣèlú ìlú mọ́tà wàlà ń ta àìsà umar kọ̀lá kọ̀ọ̀tà máa wá sí wọ́n á. lẹ́kúnnù náà wọ̀ kó tí wọ́n sọ ní kọ́nà wọn náà wọn lọ. ilẹ̀ ọ yà wọn náà bá pé máa ń láyà kálukú. láyé wọn ká bì tí ọba ti dá ìrìn rẹ ẹ̀ka ẹ̀ka jọ̀sìn. ìjọba ti jẹ̀dá kò lẹ́tọ̀ọ́ tí wàá ṣe tí wàá kọ̀ tọ́ lẹ́nu. láti máa lọ́dọ̀ pé ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí kó dé àríyá. ẹja tó wù owó alùpùpù náà lọ sí owó. ó rí pé ìwádìí gbé jáde ìsìláàmù nìkan máa ń a ní sin ọlọ́run ta ní sọ ẹni kọ́ta mùsùlùmí nìkan ni ta ní pe ẹni kọ́ta mùsùlùmí nìkan ni àbí ẹni tí ń pè Jésù tí Jésù lọ́dà. mùsùlùmí ò ní sí ànábì ayẹyà pé yorùbá ànábì ni ànábì is our prophet not our lord kì í sọ ọlọ́run wa òjíṣẹ́ ọlọ́run ló jẹ́ kódà Abdul ẹrú ọlọ́run ló jẹ́ pẹ̀lú. Abdul Jai ẹrú ọlọ́run lànà ti pẹ̀lú. Táwa náà ti jẹ́ ẹrú ọlọ́run, àlẹ́ ti jẹ́ ọmọ rẹ̀ ló sọ. Ó ní ẹ̀yà níbi náà lèmi náà. Àná lèmi náà. kàbí yàtọ̀ ní kíni o? Wúhá ilẹ̀ Ọlọ́run bá bẹ́ẹ̀ bá ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ mùsùlùmí gbogbo ọwọ́ tí wọ́n bá tàn jẹ́ ní gbogbo ibi kíbi kọ́ wà kí wọ́n ò dúró ọlọ́wọ́ ọba òdodo fún ọ ọlọ́wọ́ ọba àlejò aláǹkó wá bá ti pé ìyá ayú àlejòǹtà yọ ayú àlejòǹtà mọ ọgọ́rùn-ún ọjọ́ ìwọ́n tó ń sọmọ ènìyàn sẹ́mi nílò òkè lára rẹ tó ń mí lọlẹ̀ tó bá ti yàtọ̀ sí àwùwá ọba tó tẹ́ ọ ọ̀nà lórí torí pé máa ń láyá kálukú gbogbo ẹni tí ò bá ti já ni kò lẹ́tọ̀ọ́ sí jọ́sìn ẹni ṣé wá ṣe tó wá dé pé nǹkan mi ló ń jọ́sìn fún yàtọ̀ sọ́rọ̀ ṣé pé nǹkan mi ló ń lọ pè yàtọ̀ sọ́rọ̀ ọba rẹ̀ yìí pé ìtòhùn ti lè dá láti pé ìjọba yìí ni tó sì gbọdọ̀ ṣe ètò òun fi lẹ́tọ̀ọ́ sí òun ni wípé ẹlẹ́bi wọn làkọ òun lòun dá ẹ wọ́n sá wáàkà òun sì dá ọ dọ́gbandọ́gba fà ẹ́dẹ́lẹ̀ òun sì ní kọ wà déédéé ẹ̀rí àwọn akọ́ni àjọ̀sí wọ́n ní bá sá wáàkà ẹ̀ gà ẹ́ mú káwà lẹ́kìnkọ̀ sálímù àbọ̀ ìyẹn ni wípé òun ta níta tí gbogbo ẹ̀ ṣe déédéé ní oríkèéríkè rẹ fóun ṣe so gbogbo ẹ̀ papọ̀ òun ta tí gbogbo ẹ̀ ṣe dọ́gba dọ́gba abẹ́rìndà. ó wá ní èyí tó wá jẹ́ ṣáàbínú yẹn ń kọ́ wọ́n lóhun ní ayé jà alákàmù dáwà jà alákàmù tẹ́lifà lọ́pàá mùtànásímù àbọ̀ lẹ́yìn sákíyàtò àtiwálò àwọ̀ rígìlò àtiwálò nílẹ̀ òkúrọ̀ ẹwọ́n ti dá wa abárẹ́ ní tí ṣe bá ń yàtọ̀ díẹ̀ á rí i pé wọ́n ọba àlejò láti ṣe yẹn yóò tún lọ yàtọ̀ láàrin wa. àti lọ́wọ́ ní ìlú àìlè ṣé bá ṣe ń pé wọ́n bá lọ wọ́n wò àbẹ̀rẹ̀ náà bá owó kan ní rárá kò kù kan lọ àmọ́ pọ̀ mọ́ bọ́lọ̀ ti rà. ẹsẹ̀ wa ó ṣe déédéé bàbá rẹ̀ nìkan lápá rẹ̀ tó mọ kúkú lọ́kàn lọ gbòdù kan lọ ẹ̀ kójú kéjì nìyẹn bọ́lá tí a wọ wa nìyẹn ní ádìlù ẹsẹ̀ wa náà ó ṣe dọ́gba dọ́gba ìyàtọ̀ rẹ̀ nìyẹn pẹ̀lú tàwa tàwa ni wípé oríkèé ń ṣe yẹn ńlá ọjà ọkàlùkó dúró déédéé kò ṣe bẹ́ẹ̀ ó dá lẹ́yìn tó ṣe wípé apá wà lọ́tọ̀ ẹsẹ̀ wà lọ́tọ̀ mẹ́sì tó dédé bọ́ọ̀bà ilé tóhun fi pẹ́kẹ́lẹ́ tóhun fi lọ́lá nìyẹn tóhun fi lẹ́kọ̀ọ́ tíjọ ti nìyẹn kí ayé sùúrọ̀ ti máa sàárọ̀ kàrà láti wá ta tó yẹn torí àsìkò wa ọlọ́wà ní níbi èyíkéyìí súrà tóun bá fẹ́ kọ orí náà lóòdì èyíkéyìí súrà bóun bá ti fẹ́ kọ jẹ́ náà lóòjẹ́ gbogbo wa bá ti wà lọ́wọ́ sáàtì yìí nìsín gbogbo wa bá ti wà lọ́wọ́ sáàtì yìí tí kan kó kà máa tẹ́kì pásítọ̀tù wa tí gbé wa kalẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ láì fi ayé àbùkù kí àwọn tó bí wọn wọ́n dà wọn àwọn tí wọ́n jọ ń gbé wọ́n dà wọn síra wọn. àwọn màkà ń bẹ ti bá lé o wọ́n jáde lọ́dọ̀ wà dáhùn tún náà àbá àti láìpẹ́yìn wọn wọ́n dà pé ọdún ọ̀tọ̀ọ̀tọ̀ wọn jáde lọ́dún kan náà torí pé ìdí kan tẹ̀lé bọ́yọ̀ kan lọ ní òye wọ́n dà padà wá àmì ìdí náà dà padà parí mo fẹ́ lóye. bá bá wọ àwọn méjèèjì báyìí wọ́n jọra wọn púpọ̀ dé pé tí wọ́n fi jáde èmi ọ̀dá wọn mọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀rọ àtàlẹ̀ ẹ̀rẹ̀ ẹ̀dá wọn bá wò pé ìjọba ti kábàrà ti gbẹ ẹ bá wò kan ọ̀kan nígbà yìí àwọn èèyàn ọ̀dá wọn wọ́n yàtọ̀ ọlọ́wọ́ bá àlejò láti mọ̀ fún ìjọba òun ló ti wá ní àwòrán ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe yí pé bó bá ti fẹ́ kárí náà láàyè ọlọ́wọ́ bá tọ́ wá ṣẹlẹ̀ yìí ó ti wá bó ti wù ú tó gbé àwòrán kalẹ̀ láwòrán tó fẹ́ ká jẹ́ ẹni tó jẹ́ ọkùnrin jẹ́ ọkùnrin ẹni tó jẹ́ obìnrin ẹni tó obìnrin ẹni tó jẹ́ ẹni tó jẹ́ ẹni tó jẹ́ kókó jẹ́ kókó ẹni tó ga ga ẹni tó kúrúkúrú ẹni tó sọ́ra sọ́ra ẹni tó ti tẹ́rẹ́ náà tẹ́rẹ́ kó ti fẹ́ kárí nìyẹn. àti kí àyíkú ọ̀sìn máa ta àrùn kára ilé ìkébi súra tó bá wù tó fẹ́ ká jẹ́ òun náà ni ó ṣe tò wá pọ̀ bẹ́ẹ̀ ìyẹn ló fà á lóbi jẹ́ sí pé nínú ẹ̀fẹ́ ńlá ni kéèyàn kóhun fẹ́ yí sí kọ́ ọlọ́run ọba tó dá kéèyàn kóhun fẹ́ yí padà aráàlú ní ìdúrà fìlà owó táwọn àgbà ń ṣe fún mi àwọn fẹ́ yí jẹ́jà ara wọn padà ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lóbìnrin ẹ̀gbọ́n wọn àtẹ́ǹtì ẹ̀ láì dípò fún wọn ti ń gbé oyún sínú ọkùnrin ẹ̀ kàǹtìjẹ́ àwọn ṣe ṣùgbọ́n ká ẹ̀rọ bí àwọn ọmọ nílé gbọ̀tà ní kílógírà kò jí rẹ̀ padà kankan irọ́ nípa mu òun ti ní rọ́bà kan àwọn rọ́bà kan bẹ tí máa wọ̀ ibi láwọn rọ́bà kan tí máa wọ̀ rọ́bà yẹn ni wá ti wọ rọ́bà yẹn èyí tó mú bí àyà obìnrin fẹ́ bẹ́ẹ̀ ó ti ní ìṣe ọwọ́ tí ìjìnlẹ̀ jọ dàbí gẹ́gẹ́ bí ṣéèpù obìnrin ti máa rí òmìnira ni wọ́n ti fẹ́rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti bẹ́ẹ̀ nù wa tó bá ìṣúná padà tó lóòótọ́ ọkùnrin padà

abẹ́rẹ́ ọ̀bà àdìjọ́lá ilé ìta wílò ní kọ́lọ̀ kúrò láti ti ṣẹlẹ̀ ìkọ̀kan wa ọjọ́ ti lọ nígbà ọmọ àgbàlá bí iná láti máa tẹ̀síwájú ní tẹ̀síwájú ti ń bọ̀ abáàdé ní kọ́lọ̀ ọ̀bà àdìjọ́lá ń sọ fún wa àwòrán tó wù dá wa tóun fi lẹ́tọ̀ọ́ sí ọ̀sìn tóun fi lẹ́tọ̀ọ́ sí kó wọ́n pàṣẹ ká mọ̀bọ̀ yóò pa òfin òun lójú ká mọ̀bọ̀ ìgbà òun lójú òun ni kóun lòun dá wa ó sì dá wa láwòrán tó wù. eléyìí náà tó káàdùn kalẹ̀ pé àwọn olùmọ̀ ojú wa pé mọ́láyà kálukú ṣáájú bá ti sùn ẹni tí ò bá dá ní ọ̀lẹ́tọ̀ tó ti ẹni gbogbo nǹkan ní sọ́nà ọjọ́ tó kú lọ́nà ọba àlejò ọlá yóò fi owó púpọ̀ lórí ẹni tó kò sí ẹsẹ̀ ní ìtótó níwájú ọlọ́run ọba tó dá wa káwọn ọ̀lọ́jọ́ ti gbogbo àná ọlọ́run tó dá lóko àbẹ́bọ̀ àti fún ìgbà yìí náà ní òkú wa. àbíwọ̀ àjíjú fàlà tẹ́fẹ́ وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أتيوا وجيد فلا تقتلوا أتيوا وجيد فلا تظلموا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تغلبون. Ẹ tẹ̀lé Olúwa ẹ máa tàbùkì máa ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ má sòrò ìmá torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó pàbọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ má sòrò ìmá ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ má ṣàbò sí má torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ ọlọ́run la ó pàbọ̀ sí. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته